Mm-hmm. jíde alọ́lá phd mo tún dé o mo tún dé o mo tún gbé nǹkan tuntun dé <laughs> orí òkè téńté mo ti ṣe fídíò yìí ẹ rí gbogbo àwọn orí irúfin sheet yẹn wọ́n bu tátátá irukun ti bò wọ́n hmm. gbà tí ò sí òjò tí ó fọ̀ wọ́n dànù kò sí rí nǹkan tó tíìkì tí ó wẹ gbogbo irukun dànù ìyẹn wàá sọ pé àwọn tó ń gbé lábẹ́ òrùlé nǹkan náà dọ̀tí o rárá o ẹ wàá rí ipò tó ń jẹ àwọn páànù níyà ò ní wípé kójú rọ̀ síbẹ̀ kó sì fọ̀ wọ́n kó mọ́ lólólóló tán báyìí mọ́ lólólóló báyìí àwọ̀ òun ò jáde ó rí pé o nílò aláàánú kan o lẹ́bùn ohun orin kọ o mọ̀rọ̀ sọ omi rí orí ìtàgé ṣe o ò lè dá dìde o rí pé o nílò aláàánú o ń tajà ọjà yẹn tún wá o fẹ́ kó gbèrú sí o owó tí ó tọ́jà náà fi kárí ayé o product o service táwọn èèyàn lè wá rẹ́ńdà lọ́dọ̀ ẹ̀ tí ó dẹ̀ dówó o rí pé o onígbọ̀wọ́ kan onígbọ̀wọ́ kan ni ó fọ̀ dìde ó rí pé ó nílò òjò ìbùkún kọ́lọ́hún kó rán sí wa ká mọ̀ wáyé asán ṣàdúà kò fọwọ́ àdúà bọ̀jú.